ṣe kí lọ lọ sọ fún nàìjíríà. mo láìkí bí ẹ ṣe tó ń ṣe fún wa kí n ṣe. kí lẹ rí sórílẹ̀-èdè nàìjíríà. Eh, n tí mo rí ah! bàbá ó lágbára hmm. ó lágbára hmm. ẹ jẹ́ sáré ẹ̀yin gọ́fúnà ẹ̀yin ọ̀nàrẹ́bù ẹ̀yin sẹ́nẹ́tọ̀ ẹ̀yin pírẹ́sídẹ́ǹtì táwọn tó ń kálukú yín tàn sáré lọ sáré bọ̀ sáré mo ti mọ tí ọlọ́run fi bẹ́ẹ̀ o. o ti mọ tí wọ́n wọlé. ọlọ́run ti fi hàn mí. Ah. <laughs> sún fọ́ọ̀nì ní sẹ́mu bàbá wòlíì. kí n sáwàdà sẹ́mu sáwàdà ni. bàbá fà. sẹ́mu sáwàdà ni àmì wàá sọ ilé lánàá. babaláwo ni. mo sọ nǹkan tó rí ẹ má jẹ́ bínú sí yín o. mo sọ nǹkan tó rí ẹ pé kínní mo ní mo ti mẹ tí ó wọlé. lọ́yọ̀. gómìnà tí ó wọlé lọ́yọ̀. mo mọ tọ̀yọ̀. Ah! mo mọ àwọn ọ̀nàrẹ́bù ọ̀yọ́ mo mọ sẹ́nẹ́tọ̀ federal. ọmọ gómìnà tí ń díje tí ó wọlé. ọmọ gbogbo àwọn tí ó wọlé wọ̀ mọ́ kílẹ̀ bá mẹ́fà. ọmọ pírẹsidẹ̀ntì ó wọlé orílẹ̀-èdè nàìjíríà. kílẹ̀ bá Ah, ah. ẹ̀dùn o. kí ni bá mi fà mo ti rí ọlọ́run ti fi hàn mi. ǹdí fa. èmi ò mọ èmi ò mọ ọjọ́ tẹ́ gbé fa kalẹ̀ mi ò mọ ọjọ́ tẹ́ gbọ́ pẹ̀lẹ́ kalẹ̀ ní tèmi ọ̀sà sọ mo ti mẹ tí wọlé. whether you like it or not ọlọ́run ti fi hàn mi mo ti mọ̀ ọ́. sọ sọ lórí ètò yìí. ń sọ ah. kí ló dé tí n fi ní sọ. ẹni sùúrù náà ẹ̀rù ń bà mí.